káṣá máa wòye ni ṣẹ́mi kí ló ń ṣẹlẹ̀ yìí náà irú kílẹ̀ yìí ẹ̀ẹ́ irú ọmọdé wo lẹ́yìn jẹ́ o ojú ti farabalẹ̀ ṣe bóyá mu ìmú màá níkà ọ́ kò jẹ́ yàgò ń wá ṣe bí èèyàn ọlọ́run má jẹ́ ń fọwọ́ ara mi ò fa ogun sáyẹ̀ mi ni. ohun tó kún mojú ní láyé kógun máa jà ní kéèyàn máa mọ̀ ẹni tó ṣe ni kò ṣojú fèrè bẹ́ẹ̀ ni pé òun kọ́ àmọ́ báwo la ṣe fẹ́ mọ̀ wọ́n o àfikún lọ́nkọ́ níyàn màní kọ́lọ́ máa jẹ́ fọwọ́ ara mi fa ọgùn sáyẹ̀ ni wẹ̀rẹ̀pẹ̀ máa so mọ́ èyí tó so lánà ìka ló ṣe ta ló lè dà wá òní ṣe. mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ láti ọmọ ọdún mẹ́wàá bẹ́ẹ̀ ni ní ọmọ ọdún mẹ́wàá tó yẹ kí n wà lákàtà ìyá mi ṣùgbọ́n àwọn ẹbí mi wọ́n fi ẹ̀tọ́ mi tù mí tó yẹ kí n wà níléèwé mo ti ṣiṣẹ́ káàkiri ìlú ìbàdàn lókọjà àbújá ìlọrin ṣùgbọ́n báyìí ìlú èkó ni mo wà mo wà nílé àwọn adébíyì orúkọ tèmi ni làbákẹ́ mo wà nínú ilé yìí tí mò ń ṣiṣẹ́ mi kárakára. Kara níbi tí mo ti gbọ́dọ̀ tọ́jú gbogbo ẹbí bẹ̀rẹ̀ láti orí bàbá ìyá mọ̀lẹ́bí àti àwọn ọmọ kò sí ẹni tí ó lè fọwọ́ ara rẹ̀ ṣiṣẹ́ kankan nínú ilé yìí èmi ni máa faṣọ ni máa fabọ́ wọ́n ń lò mí bí ẹ̀rọ iṣẹ́ nínú ilé yìí gbogbo rẹ̀ wà lórí mi torí pé èmi ni ọmọ ọ̀dọ̀ mo gbọ́dọ̀ ti jí ní déédéé aago mẹ́rin ìdájí àárọ̀ mo sì gbọ́dọ̀ ti pọn omi sí gbogbo inú ilé nítorí wípé omi lè má yọ mọ́ tilẹ̀ bá mọ́ mo ti bẹ̀rẹ̀ sí nínú ilé kí n gbálẹ̀ ilé kí n sì nù wọ́n mọ́ tónítóní mo gbọ́dọ̀ ṣe ìtọ́jú yàrá àwọn ọmọ ṣùgbọ́n mo gbọ́dọ̀ rí i pé àwọn lọ jí fúnra wọn bó ṣe bẹ́ẹ̀ máa jìyà rẹ̀ nígbà tí ó bá máa fi di aago méje àárọ̀ tí àwọn ọmọ ti jẹun tán tí wọ́n ti gba ibi tí wọ́n lọ ní iṣẹ́ tèmi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ máa fọ gbogbo abọ́ ilé máa dẹ̀ fọ ilé gbọ̀nsẹ̀ máa fọ gbogbo inú ilé máa gbá gbogbo àyíká ilé lẹ́yìn yẹn iṣẹ́ aṣọ fífọ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ máa faṣọ bàbá àti ti ìyá àti tàwọn ọmọ èmi náà ṣàní ọmọ ọ̀dọ̀ tẹnikẹ́ni bá fún mi ní owó tán bá mọ̀ wọ́n máa gbà lọ́wọ́ mi mo sì gbọ́dọ̀ dúró tì wọ́n tí wọ́n bá jẹun lọ́wọ́ ó ṣeé ṣe kán ní nǹkan tán fẹ́ rán mi lẹ́yìn tí wọ́n bá jẹun tán lèmi ẹ̀ṣẹ̀ ní àǹfààní láti jẹun tèmi mo mọ̀ pé àwọn ọmọ yìí wọn yóò di ẹni ńlá lọ́jọ́ iwájú bíi dókítà onímọ̀ ẹ̀rọ ìjẹ́ àwọn obìnrin yìí ṣé wọ́n lè ṣe bí obìnrin dáradára ní ọ̀dẹ̀ ọkọ láì ní ọmọ ọ̀dọ̀ ṣùgbọ́n eléyìí kò kọ àwọn òbí wọn àfi bí ẹni pé ọlọ́run kọ́ ló ṣẹ̀dá àwa ọmọ ọ̀dọ̀ mo wà nínú ilé yìí fún ọdún méjì gbáko àmọ́ mo ní ìbéèrè kan fún àwọn òbí mi ọjọ́ tí a bá tún fojú kanra wa tí mo bá tún lọ sí ìmọ̀sán nílùú wa kí ni wọ́n ń bí mi fún nígbà tí wọ́n mọ̀ pé àwọn ò ní owó láti tọ́jú mi ó ṣe lè jẹ́ èmi ni màá máa ṣiṣẹ́ tí wọ́n fi màá máa jẹun nígbà tí ó yẹ kó rán mi nílé ìwé ní ọjọ́ kan ara mi kò yá mo ní ibà mo ní láti jẹ́ kí wọ́n kúrò nílé kí n tó lọ bá aráalé wa kan tí wọ́n ra oògùn fún mi. nítorí mi ò ní agbára láti ṣiṣẹ́ ilé ní ọjọ́ yìí mo sì jẹ̀yà rẹ̀ tí mo jẹ ìyà láti ọwọ́ ọ̀gá mi aláròbọ̀ mi mú mi kiri ilé sí ilé ó wù mí láti lọ sílé ìwé ṣùgbọ́n ebi rẹ̀ yóò pa àwọn òbí mi wọ́n sọ mí ní ọmọ làbákẹ́ ṣùgbọ́n wọn ò kẹ́ mi èmi ni mò ń kẹ́ wọn ní ìgbà tí màá fi dé ilé àwọn owó labí pẹ̀lú ìmọ̀ ogún ọdún nínú iṣẹ́ ọmọ ọ̀dọ̀. feel free ilé nílé ẹ̀ èmi àti dáàdì àgbẹ̀ fi bẹ́ẹ̀ sílẹ̀ so tó bá ti lọ síbi iṣẹ́ mo fẹ́ kó ṣiṣẹ́ ẹ̀ dáadáa èmi ò fẹ́ ìmẹ́lẹ̀ attitude o hmm? iṣẹ́ ló wá ṣe owó ló wá gbà alright and um, ṣe máa sọ òyìnbó ṣá. <laughs> òyìnbó ah madam english mo like láti máa sọ. okay good because um, tó bá fẹ́ bá ọmọ mi sọ english mo fẹ́ kó máa sọ mo ti spoke tètè. kí ló wí spoke. you spoke. oh my god ah, má bínú ṣùgbọ́n mi ò mi ò fi ẹ́ ṣe ẹ̀yẹ́ But <laughs> bó ṣe sọ yìí ó funny oh, ok um, kò sí problem hmm? um, tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ nínú ilé english kò mọ̀ bá mi sọ hmm? tó bá make any mistake i'll correct you ok. Huh? then nífẹ̀ẹ́ mi náà òun náà máa correct ẹ̀ because ibi tí wọ́n bá ti ń ṣiṣẹ́ èèyàn máa ń learn one or two things níbẹ̀ ni okay so um, right now jẹ́ kí n mú ẹ round let me show you round the house ẹ ọ̀rẹ́ sọ́nà. ẹ máa ṣe fi báàgì lẹ́nu ṣe fi báàgì lẹ́nu. Hmm? come come this way. Ah, ojú ti fara ṣe bóyá ẹ̀kọ́ rí mú ìmú màá níkà ọ́ kò jẹ́ yàgò ń wá ṣe bí èèyàn kọ́lọ́run má jẹ́ ń fọwọ́ ara mi ò fa ogun sáyé mi ni. ohun tó burú jù ní láyé ogun máa jà ní kéèyàn máa mọ̀ ẹni tó ṣe ni kò ṣojú fèrè bẹ́ẹ̀ ni pé òun kọ́ àmọ́ báwo la ṣe fẹ́ mọ̀ wọ́n o àfi kó lọ ń kọ́ ní ọmọ ní kọ́ lọ ń má jẹ́ ń fọ́ fún rárá mi fa ọkùn sáyẹ̀ mi rẹpẹ má so mọ́ èyí lánàá ìka ló ṣe ta ló lè dá wa ò ní ṣe pẹ̀lẹ́ o. ṣé o rí i pé ọmọ tó mú wá dis time wípé ó dàgbà ju ọmọ alákọ̀ọ́kọ́ yẹn lọ. sórí ọmọ alákọ̀ọ́kọ́ yẹn ṣáìdà àdùsí ó ti kéré ju èèyàn náà bímọ and eh, kò dáa ká mú ọmọ lọ́mọ ká wá mú wá ọmọ kékeré tó yẹ kó wà lábẹ́ ọ̀hún bí ẹ̀ tó yẹ kí ó sì máa kàwé àwa mú wá sílé ara wa àmọ́ fi wọ́n ṣe house help it's not good it's not good as for me mi ò like it anyway ìjìyà tó nípọn wà fún èèyàn bẹ́yẹn nítorí pé e, ìṣe tí wọn lè ṣọmọ wọn ẹ wá mú ọmọ lọ́mọ ẹ máa ran síbi ran sọhùn nítorí èlò ẹ wá máa fún ní token money it's not good kò dáa. àwọn tó ń fọmọ kéékèèké sọmọdọ àbí àwa tá à ń gba ọmọ kéékèèké lọmọdọ kì í ṣẹ̀bi wa ẹ̀dẹ̀ máa wo ṣé iṣẹ́ táwọn ọmọ yìí ṣe owó tó ń gbà ń di ẹ̀ òun ni àwọn fámìlì wọn tó ń lò wọ́n fi ràn fámìlì wọn lọ́wọ́ ni bọ́tí tèmi ò kàn láìkì ní pé kí ọmọ ṣiṣẹ́ fún ọdún kan gbáko kó délé kó má ba owó kankan àti ṣe nípa àwọn ọmọ yìí nígbà tó máa ń ṣe ìmúṣẹ́ wọ́n ní lọ́kàn wípé wọ́n fẹ́ padà lọ sí skul ni àmọ́ kó tó délé owó wọn wọ́n ti lọ tán. ẹ̀wọ́ náà sọ bẹ́ẹ̀ selfishness ni wọ́n kàn ń use àwọn ọmọ ọlọ́mọ ni anyway nǹkan tèmi fẹ́ sọ fún mi pé lajú ẹlẹ́nu lè ṣe lajú ẹlẹ́ dáadáa nù lè ṣe nítorí ọmọ tẹ mú wá yìí a gbọ́dọ̀ mọ̀ nítò ẹ̀ dáadáa nítorí ọmọ táwa bí ọmọ yìí pé ojúkan ẹ̀pà ojúkan èrè ni òun nìkan lọ́lọ́run fi ta mí lọ́rẹ mo fẹ́ kó lajú ẹ̀ dáadáa ṣáàyàn àìsàn. ẹ pẹ̀lẹ́ o bàbá ọlọ́mọ kan ṣémi náà wàá fi ṣeré ni. àwòṣe ìyá ọlọ́mọ kan ọmọ kan tọ́lọ́run fún jọ fún ìyàn àjẹ ni anyway ìwọ náà la kún dóde. ẹ dákun ṣé mo tún fẹ́ gbára lẹ̀ jù báyìí lọ. ẹ ò jẹ́ kó ṣẹ́tù bí wọ́n ṣe ń dúró dè mí lèmi náà ń dúró dè ẹ ẹ ìwọ náà jẹ́ kó kì í síbẹ̀ kó tó wá. ó wà lára tiẹ̀ náà ọlọ́run á ṣe é nígbà wo kọ́ ọlọ́run á ṣe é. wàá ní ìrànwọ́ lálẹ́. kí ló dé wọ́n fẹ́ wàá fẹ́ fún lálẹ́. ìbálòjẹ tọ́nà mo wà ń bí fáṣẹ̀ sí bí ṣí mélòó ló ti gbé báyìí. lóde ìwé ni kí ló dé kí ló máa ń ṣe ẹ kí ló máa ń ṣe ẹ bí màá nífẹ̀ẹ́ mi jẹun kí à. nífẹ̀ẹ́ o tí ì jẹun ìtàn látàrọ. jẹun kí àná o ṣé o mọ̀ pé máa lọ sí skul ni. mo sọ fún ọ. ah darling you forgot your glasses. ah thank you my darling. you're welcome darling. wa nífẹ̀ẹ́ mi. ma hurry up with your food now your school bus will soon be here. Huh? Yes dábì mi máa tètè máa là. mọ́mí wa ṣé kí n ṣe tíì fún dáàdì. Hmm, má wọrí and gbúdúrà uh, mo rántí pé mo sọ fún ẹ ní last week pé responsibility tèmi as in iṣẹ́ tèmi nínú ilé ni kí n máa tọ́jú dáàdì iṣẹ́ tiẹ̀ ni kò tọ́jú nífẹ̀ẹ́ mi àti gbogbo ilé. Sure. Okay? Sure. Uh-huh. All right, darling. Okay. Okay. Okay. okay. Thank you and um, uh, okay a let pàdé lórí express ṣùgbọ́n. okay. ok. Uh-huh. darling hurry up hurry up hurry up. be fast be fast okay kí ló dúró kí ló dúró ṣe. mo ń dúró kí ni fẹ́ mi kí n gbé. ẹ eh? mo ń dúró kí ni fẹ́ mi. bàbá àgbẹ̀ bàbá àgbẹ̀ má kàn dúró bí sáà rẹ̀. Eh, jẹun kíá. mo ń jẹun. karùn-ún àlàáfíà múra ni ra o oga mi rà ń gbọ́ràn. èmi ìnáwó o mi ìnáwó ìmúfẹ́ fún wa màmá mi àmàbèrè ó náwó mi náà tẹ́jú ayé mi àwọn àtẹ̀bí mo mi gà ní àwọn àtẹ̀bí mo mi kówó ń ní owó yẹn kọ́ mi bèrè náà wọ̀ mí báyìí. kógun máa jà ní kéèyàn máa mọ̀ ẹni tó ṣe ni kò fi òkú fèrè bẹ́ẹ̀ ni pé òun kọ́ àmọ́ báwo la ṣe fẹ́ mọ̀ wọ́n o àfi kọ́ ló ń kó níyàn mà ní kọ́ ló ń máa jẹ́ ń fọwọ́ ara mi fa ogun sáyẹ̀ mi ni wẹ̀rẹ̀pẹ̀ má so mọ́. mi àwa ayé ò yá o bí àwa ayé tẹ́ o bí àwa ayé ọ̀dọ́ àjọ òun mo bẹ̀rẹ̀ o. bí àwa ayé ọ̀dọ́ o. bí àwa ayé tẹ́ o. bí àwa ayé ọ̀dọ́ o àyọ̀ ò mọ bẹ̀ ọ́. ó lẹ́bi mo ṣe èké bí mo ti pa bíbélì èyí tọ́yà. kí ló pa di ọ̀rọ̀ ta ló yẹ kí ló ń bẹ níbi ọ̀rọ̀ igan ta ló lè sọ kó yẹ ni. Ah, ikú tún pọ̀ jù bá ẹni òwe ló ń pa fún ni ìjì tó jà tó wọnú ilé lọ tó bá ṣe tó káàbù bá ẹni tó wọ tiẹ̀ sọ̀rùn níta kó má má ṣàfihàn ni ọ̀gàlágà jù ọdì ìgbẹ̀yìn náà ká tó mọ̀ kí ló ń ṣẹlẹ̀ yìí náà lérò kílẹ̀ yìí. bó yẹ kó rí mu bí mu máa ní ìkà ọ́ kò jẹ́ yàgò ń bá ṣe bí èèyàn ah, ah. kọ́lọ́run má jẹ́ fọwọ́ ara mi ò fa ogun sáyé mi ò inú níbí ni yóò ka ìmọ̀ wá wù ú kò sí bá a lẹ fọrí ṣe fọrùn ṣe talẹ tẹ ènìyàn lọrùn ọjà rẹ bàkí fún ni wàsílẹ̀ bá ti bá ti jìnnà àwọn ọ̀bà yà á jẹ́ àlọ́ omi alájẹjà ó dàbí mẹ́wàá ìwọ̀n ẹ̀dá tó wọ̀ kò sí bá ṣe máa ṣọmọ lẹ o ilẹ̀ là ń gbé irú ọmọdọ̀ wo lẹ́yìn jẹ́ o kí ló ń ṣẹlẹ̀ yìí náà irú kí lè ní. farabalẹ̀ ṣe bóyá ẹ̀kọ́ rí mú bẹ́ẹ̀ ni èèmù máa níta o. ó dàbí ó máa ní láti bá management yìí sọ̀rọ̀ yeah because wọ́n máa ní láti cut down lórí àwọn staff. Hmm. dadi tell your baby mm, she's reading <laughs> so what's going on. Daddy, I want to ask you a question. Ah, what's that? What is the meaning of receiving? Re recession. Yes. Oh. Hmm. Recession. Huh? How do I explain this to your hmm. to your level now? Okay. Um, recession is when um, a country economy is in bad shape. That is, um, people are not there is no uh, free flow of uh, money in that country. And uh, sort of um, um, austerity, is it? Something like that. Okay, let me break it down, darling. Recession is a situation whereby things are so expensive and there's no money, as in not enough money to buy some certain things. Do you understand? Um, and um, people around we have to adjust to meet end means. And that's why mom is always shouting every day. Don't waste this, don't waste that. Cocoa pops that we used to buy for like how much before? Over a thousand naira is now almost two thousand naira. Rice has gone up, everything is so expensive, tomatoes, everything is so expensive now. It is true, biscuits are expensive now. <laughs> how much were you buying biscuit before? 13 What about now? Can you imagine? Never. Ah. It's not only biscuit that is expensive. This your mommy mm-hmm. that sit beside me. She's also expensive. Hey! Is it my fault? Yeah, ó ti fi kún owó monthly allowance. Eh. Ṣé recession náà ni? Eh. Eh. Ṣẹ́jọ́ mi wà ni. Eh. Ìgbà tí nǹkan bá wọ́n ń kọ́ kí ṣé bẹ́ẹ̀ náà wà ní ṣú wọn tó lọ́jà ni. ok ah, tó wá dọ́bù owó fún mi. dálé ọmọ kan tó máa ṣẹlẹ̀ ah. mo lọ sọ́jà ní sátọ̀dẹ̀ hmm? mo fẹ́ kí èmi àti ẹ̀ka jọ dé ọjà kó mọ̀ kan tí ọjà ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí wàá tún ayé ẹ wípé ṣòro owó tó ń fún mi yẹn kò tó mi mo tún fowó mi kún ni. láéláé láíláí. láíláí ò fowó kankan kún. lóòótọ́. àtò ah, dọ́bù owó fún mi. ṣé o pé mi kì í délé wá sọ àìmọye àwọn èèyàn kan tí máa ń fún mi ṣe inú ilé tí mi kì í jẹ́ kó gbọ́ sí. that reminds me my school drink will soon finish. ah drink that's not possible na ngba mo ah. nífẹ̀ẹ́ mi o. aunty ah. lamake gave me one instead of two she now said that it will soon finish. one. yes. ah darling. labake labake. ma. kí ni mò ń gbọ́ yìí. School drink, leave anything right now. How is that possible? Mélòó ló kù? Um, about the, about the. darling, this is very strange. Oh, uh, she phone is out uh, but I'm, I'm tired of uh, all this. Abidjan, no, no, this is the show about movie. Mm-mm, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, òun kankan. Um mo ń tọ́jú ọmọ kò sí nǹkan tí mò ń rí ṣe ara mi ò lówó ìwọ náà lọ ṣiṣẹ́ kó o fi tọ́jú ìyá wa èmi kò mo máa ń ránṣẹ́ tí mo máa ń fowó ránṣẹ́ kí ló dé ẹ pa mí ni. ọ̀hún ń gbọ́ kò sí nǹkan tí mo fẹ́ ṣe wò wọ́n náà lọ sí gbọ́ mi lọ ṣiṣẹ́ oye tí bá ní màá fi ránṣẹ́ ẹ má máa tèmi fowó máa tèmi fowó kí ló dé ó dàbọ̀ jàre ó ló dàbọ̀ ah. ohun tó burú jù ní láyé kógun máa jà ní kéèyàn máa mọ̀ ẹni tó ṣe ni kò ṣojú fèrè bẹ́ẹ̀ ni pé òun kọ́ àmọ́ báwo la ṣe fẹ́ mọ̀ wọ́n o àfi kọ́lọ́n kò níyàn màní kọ́lọ́n má jẹ́ ń fọwọ́ ara mi fa ogun sáyẹ̀ mi ni wẹ̀rẹ̀pẹ̀ má so mọ́ èyí tó so lánà ìka ló ṣe ta ló lè dá wa ò ní dàdúrà kọ́ ṣe pẹ̀lẹ́ All right, okay. All right. uh, did you do the research for me? Research? Hello. What research? Uh-uh, Nika now. You promised your one and only. Oh. So I'm your one and only now. Mm-hmm. Check your <laughs> Darling, thank you so much. Oh, what can I do without you? Ah. Hmm, you know you're my one and only. I know it. Mm-hmm. Too late, mommy. Daddy said I am his one and only last week, and he doesn't lie. Well, I know daddy doesn't lie. But guess what, darling? You come after me. <laughs> Ah, ah. oh, darling. Uh, oh, darling. Daddy. Darling. darling. <laughs> you're running late. Oh, yes, darling. Come, come, come. Hug your mommy, hug your mommy. Mm, darling, be good, okay? All right, darling. Oh, sweetie. Okay, okay. Mm. Mm. Ah, come here. Ah. Please don't forget to call the country if you peril. Ah, I've done that. Oh, you're my baby. I love you. Bye. You're my pé kí ni. pé wọ́n kó mi jẹ nígboro marriage single èmi máa nu agbára dúró. wẹ́ mm. tábà ní káwọ́ ló tọ́ o ò bàjẹ́ lọ́mọbìnrin <laughs> ẹ jọ ṣé mi ò lè rí ibi kàtúkàtú nínú ilé yín tí mo lè dà sáyà. Ah! sórí mm-hmm. mo ti bá àwọn mọ̀lẹ́bí iṣẹ́ ó ti pẹ́ gan-an gbogbo nǹkan nílé wọn èmi ni máa bá wọn sí <laughs> ah, òótọ́ kẹ mélòó ní sọ tí màá parọ́. Ah, máa má dọpọlọ mi rú o fíríìjì mo mọ̀ pé ó máa ń ṣe o báwo ló ṣe mọ̀ ń pa washing machine àti èsì. Ah, abẹ́ máa gbọ́rọ̀ ẹ sórí ti àwọn èsì àti kíni washing machine tó sọ hmm. eléyìí tí èmi ò bá lè ṣe tí n bá ti gba contract èmi ni màá mú àwọn tí wọ́n máa rìpíàrà ẹ̀ wá àpọ̀dà tó mọ̀ pé ọ̀rọ̀ electronics tún lè lè tà ń sọ yìí nípa rìwáyà ọ̀ wáyáwáyà ọ̀dà mo bá wọn kọ́lé kan sí lẹ́kì bí mo ṣe wáyé ah, má pariwo ẹnjìníà lè lè tó dúró ah, <laughs> mo wà lára àwọn tó bá wọn bíúdì bíbà yìí mi ò ní ní ẹ̀ṣẹ̀ déyìn pẹ́ tí mo ẹ̀ṣẹ̀ déyìn. ó ṣe débi ni hmm. àìsè mo rí bẹ́ẹ̀ èmi àti wọ́n ti pẹ́ gan-an èmi ni máa bá wọn ṣe gbogbo nǹkan lé wọn pátápátá èmi ni wọ́n pè ní next of kin to the property repairer. kí ló pè ní. ah ok ah ògbó ìbò má bínú tí nǹkan bá bàjẹ́ ẹni tí ó wà ní kápá ẹ̀ láti tún ṣe oná máa pè ní next of kin to the <laughs> o lọ school rárá. ẹ ẹ wo ọ̀rọ̀ pọ̀ níbi kò bọ̀. ẹ̀yà má bínú orí ẹ̀ <laughs> mo kìnnì. ẹ ẹ mi ò mú bẹ́ẹ̀. ẹ ò mú ah káníwá náà mú kọ́ọ̀pù ló yẹ ká ṣe sex. kí ló ń pè é. sórí tí bẹ́ẹ̀mi ti gbé dání ìwọ náà gbé tẹ̀ dání àwọn àfi kọ́ọ̀pù gbára wọn àní ká lo kọ́ọ̀pù fọ́ o. ẹ wàá àbí wàá mú tẹ. kódà ìgbà ni wà gan wọn fẹ́ lè lọ gbé sẹ́ mẹkáníìkì fún mi. Ah. Ah mo wà usable to the family. mo school. Eh, ìwé náà fara nù yìí pẹ̀lẹ́ mo wà mo wà graduation gan ni mo lọ school i book every <laughs> nítorí ẹni mo fi jẹ́ engineer tí wọ́n ṣe ń gbé gbogbo sẹ́lẹ̀ fún mi ah, ìgbà mi gan èmi ni máa lọ bá wọn fìlì gas síbi tán fi ń jẹnu lé mo ti lọ bá wọn rà rí <laughs> ah, very important to the next of eh, property. <laughs> Nice of everything tó. Ah, hmm. ẹ eh, dákun ẹ eh, pẹ̀lẹ́ ẹyọ tó lè rí bí jíjẹ àbí ó wà ah, ìgbà wo gan ni wàá mọ tó ń ṣẹlẹ̀ yóò òkùnkùn láàmì mọ́lẹ̀ o ta ni yóò fi jẹ́ kó yé mi àmọ́ mo pẹ́ bóyá o. fíjì máa dé ìdè ìgbà ló fẹ́ẹ́ pàṣẹ ní bẹ́ẹ̀ lọ. ṣọ́ọ̀ṣì kò lè kọjá nílé kí kọ́mọ́ bàjẹ́ ni the last time was the microwave now the fridge again. Ah, ṣọ́ọ̀nà ẹ̀sìn mi ni. show it. no you just show it for yourself. lókè ẹ̀jẹ̀ kì í sọ fún ẹ witness tó bá tún ever bank of jẹ́ nílé yìí owó oṣù ẹni màá fi repair. ah kí ló dé torí mo dàgbà bó ṣe gbà ẹ́ síṣẹ́ mi ò mọ̀ ẹ́ pé ó kàn ń bà kọjá ni gbàdá òkú nírú nonsense tó bá yá sí ẹ sọ madam kan burú mi ò ṣe ní burú ṣáà mo kàn kọ́ mi kẹ́tì wọn ọ̀gbọ́n ẹ̀ràn ni. kí ló ń ṣẹlẹ̀ yìí náà irú kílẹ̀ yìí ẹ̀ẹ́ irú ọmọdé wo lẹ́yìn jẹ́ o. ojú ti farabalẹ̀ ṣe bóyá ẹ̀kọ́ rí mú. ìbọn náà ìgbà bàjẹ́ àwọn bàjẹ́ ah fíìsì tó bàjẹ́ sí bẹ́ẹ̀ ni wọ́n ìbọn tó bàjẹ́ kúrò sàkúnlẹ̀ ní sọ́ọ̀lẹ̀ fẹ́ẹ́ bẹ̀rẹ̀ ṣáàjì ṣáàjì fèkè ah, yìí ah, sí ìwọ àti làbákẹ́. ṣáàjì kí ni pọ́blẹ̀mù ẹ pàápàá pẹ̀lú ọmọdé yìí kí ni pọ́blẹ̀mù ẹ pẹ̀lú làbákẹ́ ẹ jẹ́jẹ́ kí yàn gbádùn inú ilé jẹ́jẹ́ kí yàn sinmi á ah, kí ló dé kí ló ọmọ ọlọ́mọ ṣe fún ẹ pàápàá ó lè tẹ̀kẹ̀ yìí sí. kí tẹ̀kì ni yìí sí ṣé mo nǹkan tó bàjẹ́ nílé ṣé mo mọ̀ pé owó la fi rìpíẹ̀ ni ṣé mo kú wọlé ni. tẹ̀kẹ̀ yìí sí o mọ̀ pé àlàáfíà ló jẹ mí lógún take it easy now. kò sí nǹkan tó ṣe mo show me your mi No problem. You ṣé kò ní brain fún rárá ni ah, ah, ó tẹ̀ fún Come to my ti sísè gbogbo ọ̀kan ló tẹ̀sí kan lé. provision ti mo rà last ó ti tán gbogbo ọkọ pọpọ fọṣù ìjọba mi gbogbo ẹ ti tán àmì ìlọ wà nílé àmì ìlọ àjọ nílé. ṣàdé áá ah, kí lọmọ ọlọmọ ṣe fún ẹ ọmọ tó ń sọ̀rọ̀ ẹ yìí tó wáyé kó lè ṣe nǹkan bí wọ́n ṣe ń ṣe nǹkan ni tó bá yẹ kó lè rorí bí wọ́n ṣe ń rorí ni ṣé o máa ṣọmọ ọ̀dọ́ nílé àjẹjẹ mi ni mo jókòó mi tó sọ pé o ní ìdọ̀ ọmọdọ̀. ọwọ́ sọmọ rẹ̀ tún jẹ̀bi tó gbé mo fọmọ ọ̀dọ̀ kó wá pè mí lẹ́nu kó kú mí lẹ́nu ni. lókè ọmọ ọ̀dọ̀ náà ni òun ni ò jẹ́ kó sinmi àárọ̀ ìjà ọ̀sán ìjà alẹ́ ìjà kí ló dé. anyway àwọn ọmọ mi pé o wọ́n sọ pé àwọn fẹ́ wá help wa nu ilé. wọ́n fẹ́ wá help. ẹ nà ó. mi ò need help mọ́ mi o mo ti ní house help èmi mọ̀ pé wọ́n fẹ́ wá help wa nu ilé mi wọ́n fún ọmọ onítọ̀ bíyà mo ti lóyún àbí mi ò tí ì lóyún ni àpò ah, kí ló dín lọ ṣé mọ̀ mi fẹ́ pa mi ni ṣé mi jẹ́ mi ọlọ́run ni wọ́n ebi àtẹ́jọ́ bẹ́ẹ̀ pé ó tẹ̀ pa ní ten years kí ni fẹ́mi tó wá kọ́mọ̀kù mi lẹ́mi o ọmọ kan ó ti kọ́ làgọ́ o. Ah! ṣàdé irú èèyàn wo ni wọ́n jẹ́ gangan irú èèyàn wo ni ẹ kí ni problem ẹ tí ó pọ̀ jù tí mọ́mí bá wá sínú ilé kọ́ wá ẹ̀kú wa ṣé ó pọ̀ jù. bọ̀dálì you and I know that pé mọ́mí ò fẹ́ help wa lulẹ̀ wọ́n fẹ́ wá aṣọ mi lọ wọ́n fẹ́ wá aṣọ mi lẹ́sẹ̀ ni and I cannot tolerate it. Come on, come on, dẹ̀ máa báwo ló ṣe ń ronú báyìí náà bó ṣe máa reason sometimes oh I don't know I don't just know. ṣé ló ló pa ni you and I know that pé òótọ́ ni mọ́mí fún amọ́mí kọ̀ mí ni. Hmm. Ah. inú níbí ni òǹkà ìmọ̀ wá wù ú kò sí balẹ̀ fọrí ṣe fọrùn ṣe talẹ̀ tẹ́nìyàn lọ́rùn ọjà rẹ̀. ìwà kífo ni wà sílẹ̀ ọ́ ìṣe wọn níyàn gbé wọn jáde o kò sí bá ṣe máa ṣọmọ iná dandan àwọn náà lọ́yọ́ kò sí bá ṣe máa ṣọmọ lẹ́ o ilẹ̀ là ń gbé o. dá máa lọ bàjẹ́. kọ́hún tó dá máa lọ bàjẹ́. kọ́hún tó dá máa lọ bàjẹ́. kọ́hún tó dá máa lọ bàjẹ́. ọbẹ̀ má ti o ká wádìí dáadáa. àwọn oníjẹ̀bíọ́ àwọn oníjẹ̀bíọ́ ẹ̀yin èèyàn ẹ bá máa mi kẹ́wò lẹ́dí. gidi ọ̀rọ̀ bẹ́ ọ. obìnrin kì í jẹ́ kú mọ́lú bí ó bá níjọ gidi ọ̀rọ̀ bẹ́ ọ. káwádìí dáadáa. bọ́n tó dá máa lọ bàjẹ́. mi ò wò hmm, fún oṣù mẹ́ta gbáko mo fi gbára dúró ṣó pé ìkòkò kí kò ń ṣe níbẹ̀ yẹn ilé yàtọ̀ o ṣùtẹ wá rí ọkọ ọ̀gá mi wọn tẹ wojú mi rárárárárá lẹ́jọ́ mẹ́ta ènìyàn ọlọ́run rán láàánú kan sí mi tí mò ń manage kò sí nǹkan kan àbí ká ṣáà máa gbàdúrà kọ́lọ́hún ti wá lọ síbi tó dáa. ó mọ nǹkan jẹ́ màá máa màá máa yẹ tó bá yá ẹ̀ ń ṣogbọ́ kò sí nǹkan kan mi báyìí ó dàbọ̀. àmàgà o ó ga lága jù kí ló fà á di ọ̀rọ̀ ta ló yẹ kí ló ń bẹ níbi ọ̀rọ̀ igan ta ló lè sọ kò yẹ ah ikú tún pọ̀ jù bá ẹni òwe ló ń pa fún ni. yẹ kówó ijú báyìí lọ. Ah, wo labakẹ́ máa bínú wọn ara kí níhùn dáadáa ni ah, ah, ṣùgbọ́n má wọrí o tó bá máa di next time báyìí wọn náà rí i pé yóò pọ̀ jù báyìí lọ. lóòótọ́ àmọ́ ní nǹkan kan ọ̀gá mi ti ń fúnra o kò sí nǹkan kan tá a lè ṣe lẹ́nu tá a wà yìí kò sí rárá tó bá rí bọ́n ṣe halẹ̀ mọ́ mi ń jẹta tó ń gbó họ̀ họ̀ họ̀ irọ́ lọ́wọ́ yìí kò sí nǹkan kan. kí ni ò ti bàjẹ́ nu ilé iná o kí ni ò ti bàjẹ́ ẹ̀hẹ́ sọrí èsì yàrá àtọ̀dọ̀ tiwọn mo ti yọ gáàsì ẹlẹ kò sì sọgbọ́n tá a fẹ́ dá sí àfi ká dá gáàsì padà àṣàní filẹ̀ bẹ́ẹ̀. lẹ́kàn kò dáa o. kí ni ṣe làbákẹ́ ìwọ́tọ̀ ọjà ìyàwó ní alẹ́ mọ́ ìwọ náà wo nísìn ṣé wò nídìí owó àbí àwọn bàbá mi rẹ àti ìyá rẹ ti ń pè ọ kì í ṣe torí owó náà ti ń pè ọ àti pé wọ gangan fúnra rẹ ó yẹ kí wọn náà mọ̀ pé ah, ọ̀dọ̀ ọ̀la rẹ ti pàtàkì á sì bọ́ sí wọn lọ rí gbà tí èsì ọmọ ọ̀dọ̀ lọ́ọ́ sí títí dìgbà tó fi kú. àmọ́ ohun tó bá rí bí ìyá yẹn ṣe halẹ̀ nínú ìjọba tó ń gbó ah, ẹrú bà mí. ẹ kàn halẹ̀ lásán ni ah, wọ́n ní nǹkan alẹ́ níjàre. sori owó tí n bá kó fún ọ náà jẹ mọ lára rẹ torí rẹ ní sẹ ń ṣiṣẹ́ o torí rẹ ní sẹ ń ṣiṣẹ́ ẹ ọlọ sori èmi tó ń wò Ọlọ́run ò fi fẹ́ bí fi bí iṣẹ́ rẹ rán mi. lóòótọ́ ah! iṣẹ́ bá ṣe jẹ́ lọ́lọ́run fi rán mi èmi náà tẹ́wọ́ bàbá yìí tó bá yẹ kó ṣe ṣe ló yẹ kí n wá kíni kí n wá apá kan nulẹ̀ kí n lọ bá àwọn ọ̀gá gbé à ilé o ti wo èmi ó sì wá àwọn ẹnjìnìá wa. Ah! ìfẹ́ tiẹ̀ kò sì dúró lọ́kàn mi lẹ́ni tí ò yọ òmùra èmi ìfẹ́ àkọ́kọ́ mi. ìgbà wo gan ni wọ́n á mọ ohun tó ń ṣẹlẹ̀ yó òkùnkùn láàmì mọ́lẹ̀ o ta ni yóò fi jẹ kó yé ni àmọ́ bó pẹ́ bóyá o ohun gbogbo tó ń bẹ ní kọ̀kọ̀ á tú síta gbangba. mo ti máa ń sọ fún ẹ tó bá ti rí mọ́ mi mọ́ màá kí n bẹ́ẹ̀. I'm your mom mo ṣì wọ́n ẹ̀ pa kínní last week now what's wrong with you. ìwọ lọ sí sàrẹ̀ kó lọ kó nǹkan tí mo rà wá sókè. ẹ ṣe ṣùgbọ́n ó ti sọ ọ́nà wọ́n kí ni kí ló ṣe oh my god. leave me did you fall down. No. ṣé anybody down school ni. Eh? talk to me now darling talk to me kí ló ṣẹlẹ̀. ah nífẹ̀ẹ́ mi làbákẹ́ kí ló ṣọmọ mi. ẹ̀rí aṣebi òṣebi ṣebi òṣebi kọ́ ó ṣe máa sọ pé òun. ẹni tá a pè kó wá jẹun tí ń bá ní bẹ́ẹ̀. àṣohun gangan ní bẹ́ẹ̀ nídìí ọ̀rọ̀ yóò kéèké náà. ọkọ mi. darling tí ìwọ ló ń pè lọ́wọ́lọ́wọ́ báyìí ẹyin eh, eh. bá ti lemon stars. Dale, kí wá ní scores? One one one one. One one. Uh, one one. Wow, brilliant. Jọ ah. um, jẹ́sí wo ni àwọn Remo stars wọ̀? Ah. Is there anything you want me to do for you? igba wo ló di football fan for goodness sake. ah darling ah, ṣe but kí ló tún dé náà ah, ṣebí hobby ẹni football èmi ò dẹ̀ fi pé nǹkan kan bá dé bẹ́ẹ̀ tèmi náà bá nífẹ̀ẹ́ sí nǹkan tó bá nífẹ̀ẹ́ sí. my dear má jẹ́ ká jà má jẹ́ ká jà o rí i pé wọ́n wà lọ́wọ́ má jẹ́ ká jà. jà um, darling darling darling wọ́n pè mí láti school nífẹ̀ẹ́ mi administrator jẹ́ kó máa yé mi wípé ojoojúmọ́ ni nífẹ̀ẹ́ mi máa ń sùn ní class and each time tó bá rí ṣe ló máa ń rẹ̀ èmi ò dẹ̀ ń gbéṣẹ́ kankan fún nulẹ̀ so i don't know I, i'm a bit confused here. èmi gan ti fẹ́ sọ fún un throughout last week tí máa tètè délé ojú oorun ti máa ń ba and um, is on issue of her. Níbo eh, eh, ló She's in her room. Okay, jẹ́ ẹ lójú sí. Yeah! Yeah! Go! Go! Go! Eh, my dear, Raymond ti score. Raymond ti score. 2-1. 2-1. Ah, olúwa ò ṣe o olúwa ṣe o eighty nine minutes olúwa ò ṣe o. kọ́hún tó ń dá máa lọ bàjẹ́ ọbẹ̀ má ti dánmọ́ lọ́wọ́ tán ọbẹ̀ má ti ṣeun tí ó ṣe tábà má gbẹ̀yàn mọ́ra o káwádìí dáadáa. àwọn oníjẹ̀bíọ́ àwọn oníjẹ̀bíọ́. Today's message was superb. Ah, but preaching in was excellent. I love it. So ah, yeah? Where Come in. That? Come in. Ah, nífẹ̀ẹ́ mi, kí ló dé? O ti change aṣọ ṣọ́ọ̀tì. Ó yẹ kó ti change kó wọṣọ lé nàka lọ sóúnjẹ inside. Mommy, can I touch? Oh, yes, darling. What is it? What is the most precious thing for life? You, darling. You lock up your bedroom and you keep your items, your certificate and your money because you care for them. Today, our, our Sunday school teacher quoted Matthew 6:21, Where your treasure is, your heart will be there. If I'm your treasure and I'm important to you, why do you leave me with Auntie Labake? You leave me with a stranger and you can't leave your bedroom with Uh, no, no, no, no, you tell me, come, come, come. Come, ah, come. Uh, you are our joy. We always cherish you. Mommy and daddy loves you. So dearly. We care for you. I don't want you to have other thinking. You eh? know? ibi tó tabala ò tí mọ o ibi tó tabala ò tí lè sọ ó wá ti wá ń dibi ibi wá ń wọlé lójoojúmọ́ o eh, tàn mọ́lẹ̀ sí i la ó má ṣe. o má sọ fún àwọn òbí rẹ pé o.

ẹ mọ̀ ní pé gbogbo ìgbà tẹ́ bá fẹ́ yẹ kí n sùn kí n tètè sùn lẹ́ máa ń fún mi mu tó bá dé ẹ má wọ̀ọ́sì tó bá dé mi ní sùn fún mi. hello mi ò lówó olówó olówó owó ṣáà ń yẹ má pè mí jáde mi ò lówó. Oh. òwe ló ń pa fún ni ìjì tó jà tó wọnú ilé lọ tó káṣọ tó kábùbá ẹni tó rọ tiẹ̀ sọ̀rùn nípa ó máa ṣàfihàn ni ọ̀gàlágà jù ó ní ìgbẹ̀yìn náà káàdì mọ́ kí ló ń ṣẹlẹ̀ yìí kí ló ń ṣẹlẹ̀ yìí. sáré mo bí mo máa ní ìka ọ́ mo jẹ́ yàgò wá ṣe bí èèyàn kọ́lárun má jẹ́ fọwọ́ ara mi ò fa ogun sáyé mi ò. inú níbí ni òǹkà ìmọ̀ wá wò ó kò sí balẹ̀ fọrí ṣe fọrùn ṣe talẹ̀ tẹ́nìyàn lọ́rùn ọjà rẹ̀. ìwà kífo ni wàsílẹ̀ ọ́ iṣẹ́ wọn níyàn gbé jáde. This is disgusting. Gong gong gong. Namaste. Hmm, Gone. Ah, stop it. What you do today? Yeah, yeah, yeah. Jane. Sorry. Yeah, yeah. inú níbí ni òǹkà ìmọ̀ wá wù ú kò sí bá a lẹ fọrí ṣe fọrùn ṣe ta lẹ tẹ́nìyàn lọ́rùn ọjà rẹ̀. ìwà kífo ni wà sílẹ̀ ọ́ ìṣe wọn níyàn gbé wọn jáde o kò sí bá ṣe máa ṣọmọ iná dandan àwọn náà lọ́jọ́ kò sí bá ṣe máa ṣọmọ lẹ́ o ilẹ̀ là ń gbé irú ọmọ dọ̀wọ́ ṣẹlẹ̀ o. kí ló ń ṣẹlẹ̀ yìí náà o. irú kílẹ̀ yìí ẹ̀ mi nírò mọ́dọ̀ wo lẹ́yìn jẹ́ o. ẹ jẹ́ àbí àwọn. ojú ti fara balẹ̀ ṣe bóyá ẹ̀kọ́ rí mu. bẹ́ẹ̀ni imú máa níta o. kò jẹ́ àgbo jẹ́ wá ṣe gbìyànjú. kọ́lọ́run má jẹ́ ń fọwọ́ ara mi lòún fagùn sáyé. sure your daddy should be in his room. Jẹ́ kí mi lọ I don't know. Let me check Mommy, it. Aunty Lambake, she's in her room. But not before you go in. It eh? is not the usual time that you are, you are supposed to be at home. Eh? It is Aunty Lambake's hour. Nonsense ò ní ẹ. Kémi kan lẹ̀kùn kí n tún wọ yàrá Làbákẹ́. Ah. Làbákẹ́! Ah. Ó wà late? ṣé wọ́n sọ mi pé òògbọ́n mo ṣe ń pè látàárọ̀ ni. mo mo sùn. hold on òun sùn lọ́sọ̀ gangan kéré tó rúurú máyà rẹ̀ kí ló ṣe tó ń gbọ́n. pàdé ẹ̀ ń bìbà yìí ni. báwo ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí mo ní kí n lọ ra recharge card kí n load fóònù mi ipe kí n béèrè lọ́wọ́ ipe nbo ni nífẹ̀ẹ́ mi wà mi ò tẹ́ mọ̀ pé ó ti wà ń lé wà á sọ pé èmi nínú yàrá làbákẹ́. kí ló ṣe tó ń gbọ́. Mr. Adepoju. Uh, madam. What are you doing in my house? With my house how? Ah, Bàjá, show money. Ah, mo mọ̀ A junior colleague will mi lọ́fíìsì um. Hold on, hold on, hold on, hold on. Abi, ilé mi ló ti ń bọ̀ last week tí my injunction To sọ fún mi pé òun bọ̀ látọ̀dọ̀ òun yín lọ ẹ̀kan ní rí Labake was my house help mm -hmm. many years ago. Mm -hmm. And so uh, suddenly ìyàwó mo kàn dé láti fi ṣẹ́jọ́ kan ìyàwó mi ti lé kó lé ó lóun suspect pé èmi àti ẹ̀ ipa àjọ wà and uh, I mean imagine. hold on hold on hold on are you telling me dàbí ìgbà tí olórí burúkú ilé tó fi ṣiṣẹ́ ní ọ̀dọ̀ ẹ̀ ìwà àti ẹjọ́ ní àjọṣepọ̀. Eh. you are a shameless man. mo rò pé responsible man yẹn bí wọn kò tẹ responsible rárá ṣọmọ ọdọ ṣiṣẹ́ ní ilé ẹ̀ tí wàá ṣẹwọ́ ẹjọ́ wa òun á kì í mọ́lẹ̀. You're a shameless man. You disgust me. Hey? Um, few, few weeks ago, Morini, rí uh, very close to this place pẹ̀lú kẹ́ẹ̀kan lórí ọ̀kadà yẹn wọ uniform. Hmm? So mo wá rí and she invited me You mo lè wá kí òun. Eh, ẹ ẹ dúró mẹ́, ẹ dúró ẹ ó mo believe yí pé kì í ṣe um, nífẹ̀ẹ́ mi ni ẹ̀ ń sọ yí pé ẹ gbégun ọ̀kadà. Kò ó ní kò wá ó. Ṣé kìí ṣe treasure tèmi lọ gbẹ́gun ọ̀kadà? Mú tó léwu tẹ ẹ ilé ìwé wo ni kò wá o mo ilé ìwé ni kò wá o. the boss came but aunty labate she's not ready with, with my lunch so she told them they should go. and she make you do what. she said i should climb okada. climb okada okada labate o gbé ọmọ tèmi o gbé gbọkada. if you try what you want to do. don't try it nígbà tó ta òun ló ní invite òun ló. a ṣe ń plan bí ìgbésí ayé ẹ ṣe máa dáa ipe ká fi ẹsẹ̀ nu ẹ̀kọ́ṣẹ́ kó lè wúlò fún rẹ kó dẹ̀ wúlò fáwọn òbí ẹ so eléyìí ló dùn mọ́ ẹ. ọkọ ilé òun ló yìnbọn ti yìí. ìfọ̀n tó tẹ̀síwájú lórí iṣẹ́ ilé yìí. bẹ́ẹ̀ lọ́kàtà á tó ẹ ti o ẹ wá sọ inú ilé mi di mọtẹ́ẹ̀lì àbí ẹ tẹ̀ ti fáwọn yàrá wa ní nọ́mbà kí ni nọ́mbà yàrá títí wa mo béèrè lọ́wọ́ ẹ kí ni. call the police ẹ ọgbẹ. prayer comes as well. you want to. ọyà wẹ̀yìn ọyà wẹ̀yìn. ọyà ẹ fi wọ́n sílẹ̀ lókè à. <laughs> I'm going to call police for two of you. Oh, my madam and I, we are colleagues. That's wrong. Oh, All this my own business with that. Darling. That's my fault. Ṣé ìwúkúrú kan wọ̀ mí nínú ilé ẹ̀? Ah! Olúwa. Ìṣẹ́jọ́ ẹ̀ ìṣẹ́jọ́ làbà kẹ́kọ̀ọ́ ni mo fi mọ́ mi. Mo ń jìyà ẹ̀ṣẹ̀ tí kì í ṣe ẹ̀bi mi. Láti kékeré mi, mo ti ń ṣiṣẹ́ bí ọmọ ọ̀dọ̀. kò dẹ̀ sí ìlú tí mo ì tí ì ṣiṣẹ́ láti kékeré ni mo ti ń ṣiṣẹ́ àgbàlagbà kò sáǹfààní fún mi rárá láti ṣe bí èrè aláìmọ̀kan ni mí mi ò ráyè gba ẹ̀kọ́ kankan bó ti wù bó ṣe mọ́. ìwọ̀nba òyìnbó tátàtà tí mo gbọ́ àbí èyí tí mo mọ̀ mo kọ́ láti ọ̀dọ̀ àwọn ọmọ ọ̀gá tí mo ti ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀. mi ò mọ èyí tó tọ́ àti èyí tó yẹ ni mo ṣe máa ń ṣìwà mi. nígbà tí màá fi pé ọmọ ọdún kọkàndínlógún mo ti tójú bọ̀. nígbà tí màá fi pé ọmọ ọdún márùndínlọ́gbọ̀n mo ti ń gbé ní agbègbè àwọn olówó tí wọ́n á fi owó rán ọmọ tiwọn lọ síléèwé. Si tí wọ́n wá fi àwọn ọmọ ọ̀dọ̀ máa kẹ́rùn àwọn ọmọ tiwọn. mo bẹ̀bẹ̀ mo sì kábàámọ̀ fún àwọn ìwà burúkú tí mo mú pápá sí nífẹ̀ẹ́ mi ẹ̀kọ́ burúkú tí mo gbà ló fà á ìbámu kí n má ṣe àwọn tí ìbàdàn sọ fún mi ọlọ́gbọ́n ni pé mi ò mọ nǹkan kan àwọn tí wọ́n ń gba ọmọ ọ̀dọ̀ sílé àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ọmọ ọ̀dọ̀ ló máa ń padà di ìyàwó ilé wọn. àwọn ọkọ ọ̀gá wọ́n máa ń lo àǹfààní láti bá ọmọ ọ̀dọ̀ ní àṣepọ̀ láti tẹ́ ìfẹ́kùfẹ́ ara wọn sí gbogbo ẹ̀yin òbí tí ọmọ yín bá kọ̀ láti dúró pẹ̀lú ọmọ ọ̀dọ̀ ẹ ronú sí gidi torí ó lè nídìí ẹ máa yọjú sáwọn ọmọ ọ̀dọ̀ nígbà tí wọn ò rò kẹ́ bá lè mọ ohun tó ń ṣẹlẹ̀ sáwọn ọmọ yín ẹ sì má gbàgbé pé hmm, ọlọ́bẹ̀ ló lọ́kọ obìnrin tó dẹ̀ ń gbóúnjẹ fún ọ̀gá tó ń sóúnjẹ fún ọ̀gá ló mọ ọkùnrin. I have some clients talking to me so um, torí case Làbákẹ́ ni mo ṣe gbìyànjú wa um, mo discover pé n tí Làbákẹ́ need rehabilitation èmi mo dẹ̀ wà ní ìṣáájú kéèsì but àwọn tí ó involve nínú kéèsì ẹ̀ wọ́n náà wọn ò ní ìdí ẹjọ́ páwọn filẹ̀ fọlọ́hún wọ́n á rí i pé nǹkan tó need ni rehabilitation so mo wá fẹ́ hand over fún NGO yín torí nǹkan tẹ́ ń ṣe nìyẹn kẹ́ lè rehabilitate ẹ̀ dáadáa so nǹkan tí mo ṣe torí ẹ̀ pé wá nìyẹn okay no problem no worry ní ngo and tá actually ṣe ń bí nìyẹn ṣùgbọ́n ẹ fọkàn yín balẹ̀ we'll take yeah. it up mm. there. all right kò sí problem so labake, ṣó ti rí ní calm down wàá dẹ̀ take care ara ẹ̀ ṣó ti gbọ́ kò sí problem lọ́wọ́. ohun tó pamọ́ rẹ̀ o. ohun tó dá máa lọ bàjẹ́. ohun tó dá máa lọ bàjẹ́. ohun tó dá máa lọ bàjẹ́ ti gbọ́mọ lọ́wọ́ tán ọbẹ̀ máa ti ṣohun tí ó ṣe tá a bá máa gbẹ̀yàn mọ́ra o ká wádìí dáadáa. ahọ́n oníjẹ̀bíọ́ ahọ́n oníjẹ̀bíọ́ ẹ̀yin èèyàn ẹ bá máa mi kẹ́wulẹ̀ dáadáa tẹ́ ń bá máa bá ní ìdòwò pọ̀ kẹ́wádìí dáadáa ahọ́n oníjẹ̀bíọ́ ìdí ọ̀rọ̀ bẹ́ẹ̀ obìnrin kì í jẹ́ kú mọ́lú bí yóò bá níjọ eré ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó káwádìí dáadáa.